أن عبد الله بن عمر رضي الله عنهما قال تمتع رسول الله صلى الله عليه وسلم في حج الوداع بالعمرة إلى الحج وأهدى, وأهدى فساق مع الهدي من ذي من ذي الحليفة وبدا رسول الله صلى الله عليه وسلم فهل فهل فهل بالعمرة ثم أهل بالحج ف... الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب التمتع ورنقى nípa حج تنقني حج تمتع أريد pàtàkì ní hajj títẹ jẹ́ nínú ẹ̀sìn islam gẹ́gẹ́ bí gbogbo wa ti mà bẹ́yẹn bá wá dà níyàn kó n fẹ́ ṣe hajj ọkùnrin ni àbóbìnrin ni ẹ máa kó àbí ká sọ báyìí bẹ́yẹn bá dà níyàn kó n fẹ́ lọ sìn lọ́hùn ní maka nínú kọjá pé umra ló fẹ́ lọ ṣe maka náà ni ó ti ṣe àbí hajj ló fẹ́ lọ ṣe ní maka náà ni ó ti ṣe àbọ̀ fẹ́ lo àǹfààní pé bóun bá ti dé maka àti hajj àti umra kóun ò ṣe méjèèjì pọ̀ kò sí lè tí èèyàn ṣe nínú gbogbo oníranran ọ̀nà tá a fi lọ sin lọ́hùn ní makata al tí ọ̀pọ̀ sí nínú ṣẹ̀ríà àmọ́ gbogbo ń kálukú náà kọ̀ọ̀kan yìí lọ́wọ́ níbà tí í ṣe é ẹni ọba dàníyàn fóun lọ ṣe umura iṣẹ́ tí ó ṣe bó o ní ó ti ṣiṣẹ́ tiẹ̀ ó yàtọ̀ sẹ́ni ó jẹ́ pé hajj ló lòun lọ ṣe ẹni ó fẹ́ da méjèèjì pọ̀ ó ṣe hajj kó sì tún lo àǹfààní náà irú ẹni tí ń lọ látòdìdí nàìjíríà pé àwọn ah, ọmọdé tí òun ó tún láǹfààní àti wábì àdóhùn ah, ọ̀dà hajj pọ̀ mọ́ umra òun náà ní ẹ̀kọ́ tiẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ yẹn bá wá dàníyàn kó n fẹ́ ṣe hajj àti umra ibi tọrọ tamattu ti wọlé nìyẹn èèyàn fẹ́ ṣe hajj lọ́tọ̀ irú hajj là ń pè ní hajjul ifrad pèpè hajj nìkan sọ kọ́dà kò ní dàníyàn umra ọ̀wọ́lé àbíkọ́sà àsìkò hajj èèyàn ló ń fẹ́ lọ ṣe umra nírú oṣù tá a wà yìí torí pé kìí ṣe dandan kí umra jẹ́ nù Ramadan o kò sígbà téèyàn ṣe umra àmọ́ umra nù Ramadan ní ládájú inú oṣù míì lọ. béèyàn bá wá fẹ́ ṣe méjèèjì hajj àti umra oríṣi ọ̀nà méjì lòun náà tún wá pín sí. Si àkọ́kọ́ nú ọ̀nà méjèèjì yìí òun là ń pè ní hajju atamattu eléyìí tí a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń parẹ́ lónìí pẹ̀lú ògùn ọlọ́run ìran kejì tẹ́yìn ó ṣe hajj tí ó tún ṣe umra náà ó lè jẹ́ tá à ń pè ní hajjul qiran àti qiranu ni àti tamattu ni iṣẹ́ méjì lèyìn ó ṣe nírìn àjò ẹyọ kan àmọ́ yàtọ̀ kínkínní ń bẹ láàrin wọn láfi ní gbogbo oríran hajj àbí umra tẹ̀yìn ọba ṣe ó lẹ́yìn ìlànà tí sẹ̀ríà ìsìlámù gbé kalẹ̀ èyí tí àfa al-Maqdisi tí ó fi bẹ̀rẹ̀ báàbù yìí òní ọ̀rọ̀ tamattu' ó sì bá a mu púpọ̀ kọ́lọ́nkọ́ san al-Imam al-Maqdisi lẹ́sàn dáadáa tọrọfẹ́ dàbí pé àfi díẹ̀ nínú èèyàn ní Nàìjíríà yìí o ti ń lọ ṣe hajj ni ó pé hajj tàmátúrì ni wọ́n ń ṣe ọ̀wọ́n nàìjíríà ká tó gbọ́ pé nìkan dà níyàn pé hajj nìkan sọ lòun lọ ṣe èyí tó kọ́mọ̀ lálálá hajj nàìjíríà ni pé a ṣe hajj a sì tún ṣe umura ọ̀nà tá a máa wá gbà ṣe mo ní tàmátún àti kìrọ́ọ̀nù wọ́n jọra wọn ń pa pété méjèèjì lèyìn ó ṣe àmọ́ yàtọ̀ wọn ni pé àtàmátùn فمن تمتع بالعمرة إلى الحج hajji ìyẹn ni pé yìí ó ti kọ́kọ́ mú iṣẹ́ umra wá tí ó pè pérépéré ní maka náà tó wà yóò wá bọ́ra lẹ̀ bíi pé kò sínú hajj mọ́ kọ̀bá wa ṣe jọ́ kejì ìjọ kẹta ìjọ kẹrin lọ́jọ́ hajj tó wọlé yóò tún wá tún ihramu tá ní haram yóò tún gbé. bẹ́ẹ̀ yẹn bá ti ru eléyìí là ń pè ní kíni àtàmọ́tọ̀. àmẹ́ni ó ṣe ti dà níyàn àti hajj kò yá lọ́tọ̀ọ̀tọ̀ àníyàn hajj àti umura lọ papọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé bẹ́lẹ̀ ti gbé hara mi tiẹ̀ odijọ́ tálálà hajj bá ń bọ̀ra alẹ̀ tá hajj bá parí hajj tiẹ̀. ìyàtọ̀ tí ń bẹ láàrin òun àti tàmọ́tún nìyẹn bẹ́ẹ̀ bá ṣe tàmọ́tún yọ parí ọmúra kọ́dà yọ bọ́ra alẹ̀ gbogbo ń tó dé fún ọ̀dẹ̀ tọ́ fún un títí tí ó fi dọjọ́ tí ó tún gbé ti hajj ọ̀rọ̀ nípa tàmọ́tún òun wà ní hadithu tá a fi bẹ̀rẹ̀ قال سألت ابن عباس عن المتعة صحابة النبوة محمد صلى الله عليه وسلم تي يبا حديثي وأن عبد الله بن عباس قال انقبا وسالكم يونفون واتي باباره أني sa abi jamura ẹni tó gba hadithi wa látọ̀dọ̀ ibn abbas oni sa altubna abbasin anil muta'a mo bi ibn nípa mọ́tà. ara ń táwọn àlùfáà máa kì wá ń lọ nìyẹn pé bẹ́ẹ̀ ọba tó al-Qur'an al-Karim àbí ó tó adìyíta anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò tó wípé mo gbọ́ lárúbáwá àbí mo lè lọ wo dictionary pé n tí wọ́n ń pè nǹkan báyìí nínú dictionary bí bẹ́ẹ̀ kọ́ ẹ wo orun tá kí ló lóun bí ibùnà àbáàsì anil mọ́tà gbogbo wa náà la máa ń tọ́ gbajúmọ̀ tá a mọ̀ sí mọ́tà bẹ́ẹ̀ nínú sẹ̀ríà alimọ́tà níta ń pè ní mọ́tà ọ̀nà kan kí máa túmọ̀ sí òun ni wọ́n fi máa ṣe tẹ̀kídù rẹ̀ pé mọ́tà àtúlhájì àwọn mọ́tà àtúnìkà èyí tó gbajúmọ̀ táwa mọ̀ ni òun là ń pè ní kíni mọ́tà àtúnìkà ànìkà mútẹ́ àti onígbéyàwó temporary èyí tí sẹ̀rí akọ látàrí Muhammad sallallahu alayhi wa sallam lànàbí ó jẹ́ ẹ̀tọ́ fún wọn gbà kan àmọ́ lójú ayé ànábì náà lọ́lọ́run ti ṣe é léwọ̀ títí tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà eléyìí kí Ibnu Abbas ń wí o torí gbàtẹ́yìn wàá múrò àdìsí yìí pé kọ́dà àwọn bíi Ibnu Abbas náà ń pa mútíà ọba nífa àmọ́rọ̀ ní bíhà kọ́dà nàbí pàmílàṣẹ rẹ̀ àyè mùtàátù alhaji mùtàátù alhaji ìtumọ̀ ẹ̀ ní tàmọ́tùrù náà wọ́n ń pè ní mùtàátù alhaji nípa báyìí ibnu abbas ní ngbà wọn bíi pé ǹjẹ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ anábì tiẹ̀ ṣe ǹjẹ́ kí lànàbì wí nípa kásì hajj kásì umra tán ká bọ́ra alẹ̀ ká wá ṣe hajj eléyìí tá à ń pè ní tamattu' àbí mut'atul hajj. ibn abbas ní radiyallahu anhuma fa amarani biha àbí jamra ló bí ibn abbas pé kí ni orí kọ́lẹ́ dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ká ṣe hajj tamattu' ìbámu àbí ọ̀bámu ó ní fa amọ̀rọ̀ ní bìhà kọ́dà ibùdó àbáṣe pamí láṣẹ rẹ̀ ni pé àbọ̀ bá ṣe hajj hajj tàmọ́tún ni ó ṣe fa amọ̀rọ̀ ní bìhà wọ́sàálùtùhù anil hadi lára ntí ọjẹ́ dájọ́ bẹ́yàn bá ṣe tàmọ́tún tóra lè ti máa wò pé bẹ́yàn bá ṣe hajj nìkan àtẹni ṣe hajj àti umura kí ni ìyàtọ̀ wọn ìyàtọ̀ wọn pọ̀ ara àyàtọ̀ wọn ni pé ẹran àdáyá ẹran hádìyù ẹni tó bá ṣe hajj àti umra ní pa ẹran hádìyù ẹni ó bá ṣe pé ẹran hajj nìkan ló ń ṣe àbí umra nìkan lọ́lọ́ ṣe kò sí dandan kó pẹran àdáyá àmọ́ ká ṣàlàyé ń bí yìí ọ̀pọ̀lọpọ̀ alálàájì ní ọkàn ní wọ́n ní amúwẹ̀ ẹran wa mo sì ti fún wọn èèyàn mọ̀rú ẹran tó ń pa ni ọ̀tọ̀ ni hadiyu ọ̀tọ̀ ni fidia ọ̀tọ̀ ni sọ́dákọ̀ ọ̀tọ̀ ni udhiya alálàájì lè pa mẹ́rẹ̀ẹ̀rin nù hajj ọ̀tọ̀ ni hadiyu ọ̀tọ̀ ni fidia ọ̀tọ̀ ni sọ́dákọ̀ ọ̀tọ̀ ni kíni al-udhiya udhiya lẹ́ran léya bálálàájì bá ti máa pa léya lọ mẹ́kà mẹ́kà èdè léya o òun lẹ́ẹ̀rí àwọn tí ó ta kọ́pọ̀nù ẹran fún yàn kọ́dà àwọn ọkọ̀ sí pé kọ́ máàkì èwo lọ fẹ́ pa ń bẹ̀. èèyàn gbọ́dọ̀ jó yí torí innamal a'malu binniyat èèyàn gbọ́dọ̀ pé wọ́n ti ní mú ẹran wá mo sì ti fún wọn ó gbọ́dọ̀ mọrú ẹran tí ò ń pa torí pé nú àwọn ẹran yìí èyí tó jẹ́ dandan tó ó gbọ́dọ̀ pa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lópin ìgbà tó o bá sì pa iṣẹ́ rí o pé irú ẹni ó ṣe tàmọ́tún lápèjúwe tó ṣe hajj pọ̀ mọ́ umra túláàsì ni kọ́ pẹ̀ràn hadiyu àmọ́ túláàsì kọ́ ni kọ́ pẹ̀ràn obìhíyà ẹ̀ràn léyà lèyàn fi gbọ́dọ̀ já níyàn ó kílẹ̀ àti ẹ̀ràn kan mọ́ lágbá ẹ̀ràn ti hadiyu pé mo ṣe hajj àti umra lélẹ́yìí bẹ́ẹ̀ yẹn bá sì tún wá lágbàdì ń lọ ó lè pẹran lásán ànábì ṣe sallallahu alayhi wa sallam. èyí tá à ń pè ní fídíà tọ́pọ̀lọpọ̀ ọmọ òun wá ní bẹ́ẹ̀ yẹn bá dá ọ̀ràn kan nínú ọ̀ràn téèyàn gbọ́dọ̀ dánú hajj èyí wọn ò ní í ṣe pẹ̀lú pé mo ṣe hajj àti umrah bẹ́ẹ̀ yẹn bá ṣe hajj nìkan ó lè dáràn fídíà bọ́ bá ṣe umrah nìkan ó lè dáràn fídíà fídíà lẹ́ràn tẹ̀ràn lápèjúwe èèyàn gbọ́dọ̀ fárí kò gbọ́dọ̀ gé èékánná kò gbọ́dọ̀ múrun kankan kó lára bọ́ bá wà nù harami nǹkan wá séèyàn tó fi nídìí pé a àfi kó gé èékánná yìí a àfi kẹ́ fárun orí rẹ̀ bóyá wọ́n fẹ́ fi oògùn kan sí àbí nǹkan àbórí máa ń fọ àfi bọ́ bá gẹrun kò sì tí ì tó gbà tí ọ gbọ́dọ̀ ó lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe hajj lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe ru eléyìí hùn irú ẹran tí ó pa àyè ṣe ẹran hádìyò ẹran kínú ẹran fídíà nítorí náà dákun gbogbo ẹni tí ó là ní àhájì ọlọ́run ó ṣe rọrùn gbogbo ẹni tí ó ti lọ náà ọlọ́run ó gbà lẹ́sìn àmọ́ ẹ dákun bẹ́ẹ̀ ò ṣe lè máa fi àìmọ̀ kan kírun gbà wẹ̀ kò yẹ kó máa fa àìmọ̀ kan lọ hajj náà ẹ̀sìn ni òpó kan ni nínú ẹ̀sìn Islam. nípa báyìí sa'altuhu anil hadiyi ó ní mo tún wáá bí Ibn Abbas pé béèyàn bá ṣe tàmọ́tún ètò oníkìíṣe yìí tó ṣe ọmọra tán tó sinmi díẹ̀ tó tún wáá gbé aṣọ harami hajj èyí tá à ń pè ní tàmọ́tún. sa'altu wa anil hadi bó o ní ń pẹ́ ẹran hadaya irú ẹran wo ni ó pa Ibn Abbas tún dá a lóhùn faqala fiha jazur fiha jazuru lédè Lárúbáwá ni èyí tá a mọ̀ sí idulu orúkọ míì túnú là ni pè ní aljazuru ayi alebelu rànkúnmí ajẹ́pẹ́ nínú tá a máa fi pẹ̀ràn hadiyu rànkúnmí wọ ẹ̀ràn àdáyà aw baqaratun àbí kíni abẹ́ràn màálù aw shaatun abẹ́ràn kéékèèké ewúrẹ́ ni àgbò àti ntọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí náà là á máa fi pa léyà òun náà là á máa fi pa ádìyù kọ́dà bẹ́ẹ̀ bá dáràn fídíà irú ẹran yìí náà ni ni ó mú àti wá sàlàyé fúnra wa pé kọ́ńdà nínú ṣẹ̀ríà pé gbogbo bí tá a bá ti rí áó áó fàhùwà àlà tàfíìr ibi tá a bá ti rí tí alukur'ani bá ní áó àbí àdìsí ànábì ní áó kí ni túmọ̀ áó hmm? àbí àbí àhà ìtumọ̀ ẹ̀ ni pé ìtò wúyàn lèyàn lè mú bẹ́ẹ̀. Ibn Abbas ní jazur rankumi aw bakora àbí màálù aw ṣaatun. ìtumọ̀ ẹ̀ ni pé béèyàn bá ń pẹ́ o lè mú ewúrẹ́ àbágbò o lè mú màálù o sì lè mú rankumi bọ́ba ti lágbára ma. àwòṣírkún bìdàmín àwòṣírkún àbí kéèyàn ó sì sọ àsopọ̀ níbi ẹ̀jẹ̀ irú eléyìí náà nísìnyí ṣírkún bí ẹ bá ṣe pé yẹn bá ń túmọ̀ alimáàna ṣẹ́rẹ́yì téèyàn gbọ́dọ̀ máa fi dikisẹ́nárì tó alukurani àbí súnà ẹ̀rí pé ṣírkù táwa mọ̀ ní gbégéni ọ̀sẹ̀ bọ̀ àkọ́mọ́ àdìgbé ẹ̀bọ ẹ̀jẹ̀ tí ò jọra wọn ntí lárúbáwá ń pè ní ṣíríkù ní káfí nǹkan kún nǹkan láfi nítumọ̀ tá à ń fún àṣíríkù léde yorùbá okùn díẹ̀ káàtó ní ọjọ́ pọ̀lọpọ̀ ọmọ pé òun ń ṣe ṣíríkù ẹbọ ẹbọ ni yorùbá máa tú ṣíríkù sí bẹ́ẹ̀ àwọn elédè ntí ń jẹ́ ṣíríkù ńlá rí ní ti ṣíríkù fi dá mi yín pọ̀ níbi ẹ̀jẹ̀ kan kẹsùra yín pọ̀ níbi kíni ẹ̀jẹ̀ kan jìmánà pé ẹ̀jẹ̀ rànkúnmí kan náà rànkúnmí kan náà lẹ́ni tẹ́ ẹ pa ẹ lè wá sora yín pọ̀ kẹ́ pé méje lórí kan fi dámì ẹ lè sora yín pọ̀ kẹ́ pé méje lórí màálù kan eléyìí ní ọjà gbàgbọ́ yìí pé àti ń jẹ́ kò pin lórí ẹnìkan ń ọ̀sà ń ọ̀ya ẹlẹ́bọ̀ lòun àmọ́ gbogbo ẹni ó bá ti fi nǹkan pọ̀ mọ́ ọlọ́run níbi ẹ̀sìn ọlọ́run òun ní ń jẹlẹ́bọ o àṣírùkú òun ní kéèyàn ó fi nǹkan kún nǹkan ọlọ́run nìkan òun là máa jọ́sìn fún níjọ́ tí yẹn bá ti lẹ̀ nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run níbi ìjọsìn ó di kíni ó di mọ́ṣíríkù kọ́lọ́ńkọ́ sọ wà ń bẹ̀ nípa báyìí tó máa ṣírùkú ń fi dá mi bì ní pé kéèyàn ó lórí kíni lórí ẹran kan irú ẹran wo ni èèyàn wá láǹfààní àti sora ẹni pọ̀ imma jazurun wa imma bakora inú kọjá rànkúnmí àbí kọjá màálù àwọn ẹran kéékèèké bí bí ewúrẹ́ akọ àbábo àgùntàn eléyìí kò sí àjọsọ sásopọ̀ ńbẹ o orí kan ní máa pa ní máa pẹran kékeré kan bó ti rí nọ̀rọ̀ léyà náà ni àmọ́ rànkúnmí màálù ẹ̀yin méjì ni mẹ́ta ni títí tí ẹ fi dórí mélòó tẹ́ ẹ fi dórí méje ẹ lè pawó pọ̀ kẹ́ra ẹyọ kan ó sì lè ṣẹlẹ̀ pẹ́ nìkan ló lówó ó lówó ní rànkúnmí lówùn lòún fẹ́ rà ọwọ́ awọ àwọn tí ò lówó ó lè fún yàn mẹ́fà pé ẹ̀dà níyàn tìyín náà pọ̀ kájọ ní pàǹkọ́mì kan yìí àbí ẹ̀dà níyàn tìyín náà pọ̀ kájọ ní màálù ẹ̀yọ̀ yìí àmọ́ kéèyàn ọbẹ̀rù ọlọ́run o ọ jẹ́ pé ni tí ò ní àmọ́ kìí ṣe pé ni tó lóun lówó àmọ́ tí ó ìràkúrà tí ó fowó rà afẹ́ ra góòlù afẹ́ ra gbá ni ọ wà torí ẹ ni ọ máa wẹ ni tí ó sora rẹ mọ ẹran kéèyàn má tanra rẹ ọlọ́wọ́n bò ṣe é tàn bá a ti ṣe wí bẹ́ẹ̀ bá ti mọ̀ pé iṣẹ́ hajj ẹ̀sìn ni òpó kan nínú ìsìláàmù bí irun bí àwẹ̀ yóò jẹ́ ká mọ̀ ní pàtàkì kọ́lọ́wọ́n bá kọ́dà kún kó ṣe é nírọ̀rùn fún gbogbo wa. qala wa ka'anna nasan karihuha fanimtu. فرأيت في المنام وكأن إنسانا ينادي حج مبرور ومتعة متقبلا فأتيت ابن عباس رضي الله عنهما فحدثته فقال الله أكبر سنة أبي القاسم صلى الله عليه وسلم أبي جمرنا لسن ló إن بات ابن عباس صفات ìgbà tí ipe olese lè ṣe mọ pọ̀ mọ́ umra lẹ́ẹ̀kan tó wá yìí náà àmọ́ pa ẹran hadiyu. fàkàán wàkàán nàná sankari hùwà ó ní gbòòhùn wí fáwọn kan ó dàbí pé ó rùn létí wọn. ìtumọ̀ rúrùn tó rùn létí wọn àlàyé rẹ̀ ní. ipe a èé ṣe ọ́ kí ló mú ọ wáá jì lọ́tọ̀ ọ̀padà lọ lé. ọ̀wá ọmọra náà lọ́tọ̀ ọ̀padà lọ́lé àwọn gbọ́yé ń gbọ́yé pé bí ìgbà téèyàn ń dọ́gbọ́n fọlọ́run bí ìgbà téèyàn ń ṣe ni ti ń dọ́gbọ́n fún ọlọ́run pé ọ̀fẹ́ lọ ọmọra ọdẹ kò tún wá sanwó mi ò tún lọ ṣe hajj èyí ń lọ fi wá ní àti hajj àti ọmọra ọ̀pàápọ̀ ní ẹ̀rìn kan bó ti jọ lójú tiwọn nù nígbà tábìjà mọ̀ra sọ̀ntì Ibn Abbas wí fara aitu fanimtu abuja mura ní kóhun tó tiẹ̀ wá padà lọ bá ibn abbas òun á sùn òun gbé òun lọ. fara aitu filmanami waka anna insanan yunadi hajjun mabururun wa mutacatun mutakobala. abuja mura ní sunsun tóun sùn yìí ètí ibn abbas wí fún un lòún ṣe. àwọn kan tí wọ́n ń wí wíkú wí pé ahun ọ̀ndọ́gbọ́n èyí tó ṣe hajj lọ́tọ̀ tó ṣe umra lọ́tọ̀ ọwọ́ ada méjèèjì pọ̀ ó ní ọ̀pẹ̀ràn olóhùn wa sùn lójú oorun yìí òun wá gbọ́ bí ìgbà tẹ́nìkan ń pè òun lójú oorun ṣe ń sọ fún un pé hajjun mabururun wa mutaatun mutakọ̀bala eléyìí là ń pè ní bishara ìró dùnú dáadáa olóhùn wa ń gbọ́ lójú oorun pé ọlọ́run gba rẹ tó o ṣe o kọ́dà mut'atun mutaqabbala bó o sì ti ṣe hajj tamattu'u nìna tọ́da umra pọ̀ mọ́ hajj ọ̀wọ́lé bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé gẹ́gẹ́ bí aṣáájú wa Ali ibn Abi Talib radiyallahu anhu bó ti wí pé law kana ad-dinu lakana asfalul khuffi awla bil min a'lahuma. Ali bin abi tọ́líbi ní bọ́bá ipò gbèrí la fi tó ẹ̀sìn ni irú èyí táwọn kan fẹ́ fọ gbèrí tó yìí ìpè ètò ọ̀lọ́ àjè lọ́tọ̀ pọ́nbélé kọ̀ọ̀lọ́ múra lọ́tọ̀ pọ́nbélé kọ́lọ́wọ́n mọ̀ pé ọ̀sẹ̀ hajj ọ̀sẹ̀ múra èwo la dàpọ̀ aliyu ní ọgbọ́n eré ògbẹ́sìn o àfi ká béèrè èwo lọ́lọ́run fara mọ́ èwo lọ́lọ́run ò fara mọ́ àlíyù níjọ́ tóun ti mọ̀ pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sẹ̀sìn ọgbọ́n rí òun níjọ́ tá nẹ́bí sọ̀rọ̀ àwọ̀sọ́là ti níbọ̀ bá ń sàlùwà látọ̀ wọ kófù ntí wọ́n ń fawọ́ tẹ torí bíi sọ́ọ̀sì téèyàn máa wọ̀ ànẹ́bí sọ̀rọ̀ àwọ̀sọ́là níbọ̀ bá ti sàlùwà lákò tó wọ̀ bọ́ bá débi tó sin ẹsẹ̀ mọ́wùlẹ̀ bọ̀ mọ́wùlẹ̀ bọ́ kí lọ́ wá sí ànẹ́bí ní ọ̀rọ̀ fomi sí ọwọ́ omi ọwọ́ rẹ tó tutù òfin pa orí méjèèjì àlílẹ̀ òun wá rò pé bọ́ba ẹ pé ọgbẹ́ rí lẹ́sìn ni làkàna asfalul khufi awla bil masjid bàbá tiẹ̀ fomi nù kankan ibi tá à ń tẹ̀ mọ́lẹ̀ ìsàlẹ̀ sọ́ọ̀sì tá à ń tẹ̀ mọ́lẹ̀ òun là nẹ́bí ọ̀gbá fi àfomi pa òkè tá a fi tẹ̀ nǹkan ló wá ní òun gan ni ká fomi pa àṣẹ̀sìn ọlọ́run èso gbẹ̀rí bọ́lọ̀ ń bá ti fẹ́ ní òwì nǹkan yóò sì fi rán anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹ dákun ńláńlá lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ ń ni ọba lọ ńgbà ọlọ́run bá ti ní ọlọ gbà bẹ́ẹ̀ bó ti yẹ kíkẹ́ ní iye orí ni lérò tiẹ̀ sì ní òrí ibi òun fẹ kọ lọ ni pé ti gbé ní ni ó ṣe لكان أصل الخف أولى بالمسح من أعلاهما ابن عباس رضي الله عنه إن باتابي جمرة تواصى بايفون tó fún un ní ròdùn ní pé kọ́dà fatiwa tó ṣe fún mi mo lò ó ńgbà mo sùn báyìí báyìí ní ròdùn ní tí mo rí ibn abbas ní allahu akbar ọlọ́run ọba tóbi jùlọ sunnatu abil qasim sallallahu alayhi wa sallam pé tí mo wí fún ọ ní ìlànà anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni anabi là ń pè ní kíni abu alqasim òkì anabuwa muhammad ni sallallahu alayhi wa sallam. عن عبد الله بن عمر رضي الله عنهما قال تمتع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بالعمرة إلى الحج وأهدى فساق معه الهدي من ذي الحليفة وبدأ رسول الله صلى الله عليه وسلم فأهل بالعمرة ثم أهل بالحج فتمتع الناس مع رسول الله صلى الله عليه وسلم فأهل بالعمرة إلى الحج فكان من الناس من أهدى فساق الهدي من ذي الحليفة ومنهم من لم يهدي فلما قدم النبي صلى الله عليه وسلم مكة قال للناس من كان منكم أهدى فإنه لا يحل من شيء حرم منه حتى يقضي حجه ومن لم يكن منكم أهدى فليطف بالبيت وبالصفا والمروة وليقصر وليحلل ثم ليهل بالحج وليهدي فمن لم يجد هديا فليصم ثلاثة أيام في الحج وسبعة إذا رجع إلى أهله حديث إليك جلوني تي عبد الله بن عمر رضي الله عنهما طبع وقال انقبا ويونسي أتواتي بابارنا قال انقبا حجي كدا حجي قما عمره كجبات سلايبه àti wá sàlàyé fúnra wa pé oríṣi ọ̀nà méjì òun ni ìdájìpọ̀ mọ́ umra ló pín sí. aláǹpẹ̀ kan ní tamattu' àásì máa pè kan ní kíni alqirad. ìyàtọ̀ díẹ̀ tí ń bẹ láàrin méjèèjì òun làdí Ibn Umar fẹ́ ṣe ní àlàyé fún wa yìí. تمتع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بالعمرة إلى الحج ابن عمر ني حج إدبر تنبوى محمد صلى الله عليه وسلم مسي ونحن حج كتنبوى محمد صلى الله عليه وسلم مسي تمتع بالعمرة إلى الحج قد حج نكك النبي سي ابن عمر في لبيه النبي صلى الله عليه وسلم النبي دا حجي àti umura papọ̀ èyí ò ní pa àwọn tí ń fọgbọ́n erí gbé pé lọ́ájì lọ́tọ̀ ọ̀lọ́ umura lọ́tọ̀ àwọn rò pé bẹ́ẹ̀yàn bá ṣe wàhálà rẹ̀ ni tó ni ládàá fi pọ̀ lọ́dọ̀ ọlọ́run kò jọ bẹ́ẹ̀ èyàn lè máa kákẹ́kọ̀ọ́ bí èyí ni kèé ṣe bẹ́ẹ̀yàn bá ṣe dààmú ara ẹni tó ń bí ẹ̀sìn òun ni ó tún máa kọ́ lọ́ ń gbà á àmọ́ bó o ló ṣe bá ń tọ́lọ́ ń fẹ́ àtẹ̀yítà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam jí sí ọlọ́run fún wa èyí tí ó tọ́ka bọ́lọ́n gbà bí ó gbà nìyẹn. Ibn Umar ní kọ́dà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́dún tá nẹ́bi ṣe hajj yìí tàmẹ́tà bil umrati ila hajj bẹ́ẹ̀ la nẹ́bi náà ṣe o ànẹ́bi náà ṣe hajj àti umra papọ̀ lọ́dún kan náà. wà kọ́dà nẹ́bi náà pẹ̀ràn hadiyu fasaqa ma'ahu al-hadiya min dhil hulayfa kọ́dà ń bi níta anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ṣe òun ni pé láti madina tá anábì ti gbéra lọ ṣe hajj ní maka ẹ rí i ma pé àti hajj àti umra ń bọ̀ láti ṣe maka bẹ́ẹ̀ yẹn bá gbé nǹkan kan kalẹ̀ ń bì kan pé ẹ máa wá rọ kiri ká àbí ẹmọ eléyìí náà lè dípò hajj ń tan rẹ̀ ni àwọn tí ń bá ṣe ń lọ dá lóhùn náà wọ́n ń tanra wọn pọ̀ àyè kan péré tọ́lọ̀ ń yọ̀ǹda pé kéèyàn ó ṣe hajj lọ́ọ̀bẹ̀ òun ni Makkata al-Mukarrama ẹ̀ẹ̀kejì ní pọ̀pọ̀lọpọ̀ alálàájì máa rò pé ìdajì iṣẹ́ hajj ń bẹ Maka ìdajì iṣẹ́ hajj ń bẹ ní Madina kò rí bẹ́ẹ̀ gbogbo ṣe hajj láti ìpìlẹ̀ tó fi débi ó parí sí Maka láti ṣe gbogbo ṣe umra láti ìbẹ̀rẹ̀ rẹ̀ tó fi débi ó parí sí Maka ní àti ṣe bẹ́ẹ̀ bá wá ṣe hajj tó ṣe umra ààyè ọ̀tọ̀ ní kéèyàn lọ kírun ní masalasi anabu Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bíi ládàtà anabi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba ṣiṣẹ́ yìí kò dín kankan kù nínú hajj rẹ̀ àmọ́ dáa púpọ̀ kódà yóò sì fẹ́ tako làákàyè kéèyàn ó tó didi nàìjíríà lọ sàúdí kó wá dé mẹ́kà ní kílò tí ò ju bí ọgọ́rùn-ún mẹ́rin kìlómítàsì lọ kó má mẹ́dínà òun náà fi máa pé bóyá kò sàṣe pé iṣẹ́ kìí ṣe pé iṣẹ́ hajj ni ò pé o ní kúkúrú gbogbo iṣẹ́ hajj tá a máa ṣe àti umra ìgbòlá tí máa ṣe é eléyìí lọ́fà tá nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam náà fi gbéra kó Madina tá nẹ́bì ń gbé ló fi lọ Maka lọ ṣe hajj. ibi tá a wá ka hadith dé ni pé fasaqal hadiya min Dhil Hulayfa kọ́dà ẹran hadiyu tá nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam pa àti Madina là nẹ́bì ti mú lọ́wọ́ láti Dhil Hulayfa tá nẹ́bì ti gbé harami mẹ́kọ́tù ara Madina àti bẹ̀là nẹ́bì ti ṣe kínní sallallahu alaihi wasallam àti bẹ̀là nẹ́bì ti mú ẹ̀ràn hádìyù ẹ̀ràn àdáyà rẹ̀ lọ́wọ́. ara àyàtọ̀ tí mo ní ń bẹ láàrin tàmọ́tún àti kínní àti kẹrọ́ọ̀nù nìyẹn. méjèèjì là ń da hajj pọ̀ mọ́ umra faman tamatta'a bil umrati ila al hajj. àmọ́ yàtọ̀ kínkínní ti ń bẹ̀ ń pé bẹ́ẹ̀ yẹn bá ṣe kẹrọ́ọ̀nù yóò mú ẹran lọ́wọ́ láti bí ó ti fẹ́ gbé e mìkọ́ọ̀tù tó ti fẹ́ gbé harami rẹ̀ òun ni ó fi rinlẹ̀ pa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú ran hajj mẹ́tẹ̀ẹ̀ta kìrọ́nù là nábì ṣe ntòjì amani torí pé sáàkọ̀lù hadiya min zilhulayfa fàhálà bilcumrati ilà alhajji nítorí náà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ìtumọ̀ àhálà ni pé ń wí labbaik allahumma. لبيك لبيك لا شريك لك لبيك صدق فساق الهدي من ذي الحليفة قد أرى يا النبي بان نبي كمير لو لا ذي الحليفة بلا ونام لو ومنهم من لم يهدي a sì rí nú àwọn tó ṣe hajj pẹ̀lú anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ò pẹ̀ràn àdáyà rárá tí ń túmọ̀ pé kódà hajj pọ̀ mọ́ umra hajj nìkan ló ṣe. falamma qadima nabiyyu sallallahu alayhi wa sallam makkah ńgbà tá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam dé makkah njọ́ anabi wọ goro maka ń ṣe déédéé kẹrin delhijja ọjọ́ kẹrin ń túmọ̀ pé hajj kújọ́ mélòó ọkùjọ́ hmm? mẹ́rin àbí tá a máa lọ́jọ́ márùn-ún òní torípọ́jọ́ hajj lọ́jọ́ kínní ọjọ́ kẹjọ oṣù anabi sì wọ̀ gbòòrò Mẹ́kà ní ọjọ́ kẹrin dhul anabi sọ fáwọn èèyàn من كان منكم أهدا فإنه لا يحل من شيء حرم منه حتى يقضي حجه ومن لم يكن منكم, منكم أهدا فليتف بالبيت وبالصفاء والمروة تعالى النبوة محمد صلى الله عليه وسلم دقر مكة أرين وإن يا وصحابة نبي النبي وإن يودى نيا hajj nìkan gẹ́gẹ́ bí ibn Umar ti ní wa minhum man lam yuhdi. a sì rí ẹni ọ̀dà ní hajj pọ̀ mọ́ umra ìmà yóò ṣe ní kẹrọ́ọ̀nù ni àbí yóò ṣe ní kíni tàmátùn àmọ́ kí lànàbì fi sòpin yà láàrin àwọn méjèèjì ibi tá à ń lọ nìyẹn. ànàbùwà Muhammad sallallahu alaihi wasallam wá sọ fún wa báyìí pé mankana minkum ahda ìtumọ̀ ahda ń bì yìí òun ni pé kí ni sàkọ́ alhadiya ẹni nu ẹnikẹ́ni nu yín tó bá mẹ́ràn àdáyà rẹ̀ lọ́wọ́ o bẹ́ẹ̀ mi náà ti mú lọ́wọ́ yìí tá nàbí náà sallallahu alayhi wa sallam. فإنه لا يحل من شيء حرم منه حتى يقضي حجه irú ẹni bí ọ wà nù hajj nù èèwọ̀ iṣẹ́ hajj gbogbo ń tó ṣe wọ̀ fún tí ò gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ló turare a gbọ́dọ̀ ló lọ́fíńdà eh, a gbọ́dọ̀ gérun a gbọ́dọ̀ gé kaná anabi sallallahu alaihi wasallam ní yọ máa wà bẹ́ẹ̀ hatta yaqdi hajjahu tìrọ ẹni bí wọ́n fi parí hajj rẹ̀ eléyìí tá à ń pè ní kíni kí là ń pè hajj bẹ́ẹ̀ qiran wàmán lam yẹ wàmán lam yakun minkum ahda anabi sallallahu alaihi wasallam ni amẹni tí ó bá mú ẹran hadiyu lọ́wọ́ tí ń lérò pé bóun bá dé maka lòun ṣẹ̀ṣẹ̀ lọ ra ẹran àdáyà tòun nta fi mọ yàtọ̀ láàrin irú wọn tí ó ṣe tàmọtún àtẹni tí ń ṣe kìrọn anabi ni faliyatuf bilbayti irú ẹni bẹ́ẹ̀ kọlọ ṣe tọwáfù lé Ọlọ́run wàbí sọfà wàlmárùwà kọ́dà kó ṣe sáàyù láàrin sọfà àti márùwà gbogbo eléyìí tá a ṣe ń kà kalẹ̀ yìí a lè ti rí àtọ̀ oníkìrọ́nù àtọ̀ oníkíni tàmátọ̀ àtọ̀ ní ìfọ̀rọ̀dù ẹni wá ṣe hajj nìkan gbogbo ẹni ọba kọ wọ gbòòrò maka hajj lèyàn wa hajj nìkan ló fẹ́ ṣe ni hajj àti umra tàmátọ̀ ni hajj àti umra kìrọ́nù ni àwọn sẹ́tẹ̀yàn kọ́kọ́ ṣe náà ni a ṣe kíni a ṣe tọ̀wáfù ilé ọlọ́run ní ẹ̀ẹ̀méje a sì lọ ṣe kíni a lọ rìn láàrin sọ̀fà àti márùwà. àjẹpẹ́kẹ̀ ìsíyàtọ̀ nù ránṣẹ́ hajj mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn náà lànàbí wa ní wàl yukọ́sìr wàl yukọ́sìr ibi tí yàtọ̀ ti wá dénú kọ́pọ̀lọpọ̀ alálàájì ó sì nó tiẹ̀ ẹlòmíọ́mà ńgbọ́ ọba ti lè wá sí tàwáfù tán tó o ṣe sáàyù tán tó o bá fi lè tẹ́rí sóńgbàjámà àbí bábà tó bá fi múrun kú lórí rẹ o ti kú lóní kìrọ́nù ọ̀jẹ́ o ní ìfọ̀rọ̀dù mọ́ ọ̀dọ́ ń tà mọ́ tún ọ̀fẹ́ o àbọ̀kọ̀. falyuqassir anabi ni ẹ wá ṣe kí ni ẹgbẹ́rún ibi ìyàtọ̀ ti dénú ẹ̀ẹ́djọ́ ṣe tọ̀wáfù bákan náà ẹ jọ ṣe sáàyù bayna Safa wal Marwa àmẹ́ni tó bá ṣe pé kìrọ́nù lòún ṣe ànẹ́bí ní gbogbo tó jẹ́ ìwọ̀ fún ìdẹ̀tọ́ fún ọ lára rẹ̀ ní kíni ìmú irun kú lára ìwọ gbọ́dọ̀ dán wò hatta yaqdi hajjahu títí tó fi parí iṣẹ́ hajj ajẹ́pẹ́ ni ọba ti wá ṣe tọ̀wáfù tó ṣe sáàyù tó bá fi lọ́ọ́ gẹrun àbọ̀fárí ó di kíni ó do ní tàmátùnù ó di oníhàjì tàmátùn. wal yuqassir wal yuhlil anabi níbo bá ti wá sí bẹ́ẹ̀ wal yuhlil bọ́ra alẹ̀ kò nù aṣọ ara mi ó ti do ní kíni ọ̀dọ́ ń tàmátùn yìí nù. thumma lẹ́yìn náà bọ́n bá bọ́ra alẹ̀ tán ó lè wá jẹ́jọ́ kejì ìjọ kẹta ìjọ kẹrin ìjọ karùn-ún bí ajì bá wá dé thumma ọ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ làbáyíkà míì fún ẹni tó fẹ́ ṣe kí hajj ibi yìí láti rí yàtọ̀ láàrin ìran hajj mẹ́tẹ̀ẹ̀ta. wàlíyàhdi wàlíyòhdi anabi sọ̀rọ̀ sọ́làm tó padà síbi tó tún pa oníhajj tamatun àti oníhajj kìrọ́ọ̀nù pọ̀ òun ni pé kí ni àwọn méjèèjì wọn pẹ̀ràn àdáyá èyí ń ti yọ ní kalẹ̀ ọyọ ni ó ṣe hajj nìkan lẹ sannde àwọn nǹkan méjì àkọ́kọ́ ni kó gbogbo wọn pọ̀ wọn ó ṣe tọ̀wáfù wọn ó ṣe sáyù iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọya oní ìfòrọ́dù àtọ́nìkìrọ́ọ̀nù yàtọ̀ sí onítàmọ́tún òun nìkan lọ́lẹ́tọ́ àti gbẹ̀rún àbí fárí. wal yuhdi kán wá pẹran àdáyá ó tún pa àwọn mélòó pọ̀ oníkìrọ́nù àtòní tàmátùn èyí ń yọ ẹni tó wá sí hajj nìkan kalẹ̀. faman lam yajid hadiya anabilẹni tí ọba wa ní àdáyà lọ́rùn àwọn wo ló ládàáyà lọ́rùn ẹran hadiyu ẹni ó ṣe hajj tàmátùn àbó ṣe hajj anabi ní faman ẹni tí ọba wa rí àti sọ lọ́pọ̀lọpọ̀ pé kí ni tó máa fàmà lámìyà jíd nínú alukur'ani àti hadithi ọ̀nà méjì ni o ẹni tí ó bá rí kí ni tó máa lákọ̀ọ́kọ́ ẹ́ àhà tí ó bá rí ń wo ẹran báyìí kì í ṣe pé kò rí ẹran ó rí ẹran tọ́pọ̀ àmọ́ kò sí ní tí ó fi ra ẹran kur'ani gbàgbára kí ni mọ́ńlámù yàjídì lòun náà kò rí náà nù. No ńgbà tí ń wò ó tí ó sì lè rà á tí ò lágbára rẹ̀ àbí owó ló dì lọ́wọ́ yìí wọ́n wá ní gbogbo ẹran tí wọ́n kó wá hajj lọ́dún yìí lọ tán àwọn èèyàn ti rẹ ẹran tán òun sì ní owó lọ́wọ́ òun náà ń bẹ nínú kínní fàmẹ́ńlám yẹ̀jì nǹkan èyí tó bá ṣẹlẹ̀ sí yẹn nu méjèèjì yìí ló tó wá kan kínní fàlìyẹ́sùn sàlásàtà àyàmìn fìlhàjì wàsábàátán ìdá rọjà ìlà àhìlìhì ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ànábì sọ̀rọ̀ sọ́lá ní kí irú ẹni bẹ́ẹ̀ wá gba àwẹ̀ mẹ́ta bọ́bá wà nù hajj nìyẹn ni ó ti gba àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwẹ̀ méje yòókù tí èpè mẹ́wàá tílkà aṣọ́rọ́tún kàmílàtún kọ́sọ́ dìgbà tó bá padà dé ọ̀dọ̀ àwọn ará ilé rẹ̀ ìyẹn ni pé bọ́ padà délé ni kó tó gba àwẹ̀ méje àmọ́ gbọ́dọ̀ gba mẹ́ta kó tó kú òníbo kó tó kó maka. faman lam yajid ẹni tí ó bá rí ajẹ́kẹ́bí láti gbọ́ yé láti mọ̀ pé ọ̀rọ̀ hádìyù ò sí pé gbogbo nta máa gbọ́ from experience tálálàjì mi ọ máa sọ àìní ò fẹ́ pẹran àwẹ̀ mo fẹ́ gbà kò rí bẹ́ẹ̀ o èmi ò ní àwẹ̀ lèmi fẹ́ fi ṣe kò rí bẹ́ẹ̀ àwọn tí ọlẹ́tọ̀ àti mú ń bẹ́ àwọn níbi tí kíni bá wà áó áó àbí àbí lédè òyìnbó ọ àmọ́ ń tọ́ba ti di pé fàmánlám yẹ̀jid ọgbọ́dọ̀ jẹ́ kan nu méjèèjì tá a kà ní. ìmọ̀ orí kò sí owó tó fi rà àbó kówó lọ́wọ́ kò sí ti ọ̀fẹ́ rà àmọ́ èmi ò fẹ́ yà èmi ò ní pẹran àwẹ̀ mo fẹ́ gbà èèyàn ń tanra rẹ̀ ní iṣẹ́ rẹ̀ ò pé o faman lam yajid bó ti wà nù aya al-Qur'an nínú Suratul Baqara anabi náà tún rìpíìtì ẹnu hadith yìí faman lam yajid ẹni tí ò bá rí ló tó wá kan kínni ló tó kan àwẹ̀ àwẹ̀ tá a sì gbà mẹ́ta nínú iṣẹ́ bàbá padà wá délé àwa gba méje tó kù. yọmọ jẹ bí kuraani ṣe pé ní tilka asharatun kamila kadóba insha allah a kọ́ntínú ọ̀rọ̀ sharu hadithu qiranu wa tamattu lọ́jọ́ mẹ́jọ insha allah hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا المصطفى صلى الله عليه وسلم àdúgbò fún ọlọ́run tó rọ̀kẹ́ tó rọ̀kẹ́ fún ìṣẹ́lá nàìjíríà Muhammad èyí ọlọ́run jí wúlò fún wa ní ayé àti ní àkíyàmù so ní dára wa gbóǹsì kò sí àkókò tó rọrùn so wọn bá gọ́ọ̀kṣẹ̀ tí a bá rí gbà so kí a náwó ok sẹ́yìn number one two three báyọ̀ kọ́ tán ok wọ́n ní ó tó lé mẹ́ta yìí. question mi ní orí ẹ̀rọ pípa yìí ẹni tó bá jẹ́ màálù àbí ránkùnmí èèyàn méjì mẹ́ta sí méjì wọ́n lè pa yálà ti ẹran léyà ni àbí ní àjìnà ṣé eléyìí náà ṣe é ṣe bẹ́ẹ̀ pẹ̀lú pé yẹn bá fẹ́ kó mà náà bẹ́ẹ̀ àbí yẹn fẹ́ kó àwọn ọmọ yẹn jáde yẹn bẹ́ẹ̀ ẹ̀kejì ń bẹ̀ náà ni pé ṣé yẹn lè lo àwọn ẹran abo fáwọn ẹran yìí náà fáwọn àkọ́bá tí ó ṣe dandan kó jẹ́ akọ. alhamdulillah. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ní dáhùn sí béèrè àfa kí n kọ́ bẹ̀rẹ̀ níbi tí wọ́n fi sí kejì àti léyà àti hádìú àtẹ̀ràn kọ́mà àtàbò àtakọ kò sí ìtẹ̀yìn òjò pa mẹ́. ìbéèrè àkọ́kọ́ wa ni pé sáà lè èèyàn báyà àwọn méjèèjì bímọ àbí <laughs> ọ̀dà ọ̀dà gbogbo ọba ti wù kọjẹ́ ǹjẹ́ èèyàn méje lè pa màálù kan fún akíkọ ọmọ méje àbí àbí rànkúnmí kan fún akíkọ ọmọ méje bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe bẹ́ẹ̀. ẹnu tí wọn ò lè ṣe òun ni àwọn àáfàá sì kàkíyèsí wá síbẹ̀ kọ́dà kìí ṣe yíyún nìkan bá a bá rí àwọn mẹ́ta àfa ìdírísù bímọ àfa àkíní bímọ àfa àkíní bímọ sẹ́yìn pé ẹran àkíkọ́ làwọn fẹ́ pa mọ́lá Ibrahim àwọn fẹ́ pa léyà èèyàn mẹ́ta náà fẹ́ pa iléyà iléyà mẹ́rin <laughs> àkíkọ́ mẹ́ta <laughs> wọ́n lè pa ibi tí Islam rọrùn dé wọ́n lè para nǹkan mẹ́kan kó kálukú ọ̀dà níyàn tí o torí ẹ̀ pa wọ́n lè dáwọ́ra màálù kan àmọ́ àfa ni ọ̀dà èyí tí àwọn ò rí pé ọ wọlé òun ni pé a wá rí àwọn mẹ́ta wọn náà kì í kọ́ làwọn fẹ́ pa ń tà wọn àwọn mẹ́ta làwọn fẹ́ pa iléyá ẹnìkan lòun nídìí ẹran tòun pé òun ò kò òun ò wọlé yá òun ò sì bímọ àmọ́ òun kú lọ ra ẹran tó wọn jẹ ní lọ́jà tẹ́lẹ̀ náà ni ẹ gbowó ẹ bá wọn pín in ẹran èyí ò ní wọn ní àníyàn wọn ti yàtọ̀ ìbáàdà làwọn mẹ́fẹ̀ẹ̀fà nífẹẹ ṣe kí wọn wẹ ni wọn fẹẹ ṣe ìbáàdà bíi tiwọn náà wọn pé méje ẹni wọn fẹẹ pẹran jẹ fún náà wá ẹni tó ṣe déédéé àníyàn ṣe eléyìí nìkan làwọn onímọ̀ ṣe ṣe náà wọ̀rẹ̀ àmọ́ ń pa ìkómọ ni àbí gbogbo ńtọ́ bá jẹ́ bàádà ẹ̀ lè pa wọ́pọ̀ kẹ́ pa màálù kan àbí rànkúnmí kan Allahu a'lam ìbéèrè tí n fẹ́ béèrè ni lórí hadith ń pé alimutaatu sí alimutaatu tó lò níbí pẹ̀lú ìgbà tẹ́ ń sọ wípé kìrọ́ọ̀nù ni ànábì ṣe bó o lẹ ti fẹ́ ṣe jámù láàánú méjì tẹ́ fi ṣe ìṣùbá ti pé kìrọ́ọ̀nù ni ó ṣe àti pé bákan náà bó ṣe lálà níbí tó wá ń sọ pé wọ́n sọ pé hajjú mabrúrú ṣé àwọn kan náà ò ní mú lẹ́rìí pé à ṣèbí sàbẹ́ ló lálàá yìí tí ó sì rí i pé ọlọ́run bàbá ah, èmi náà lálàá kó sì yọ ẹ̀rí náà níbẹ̀. alhamdulilayi uh, àkọ́kọ́ kò sí ń tọ́ta kó bẹ̀rẹ̀ hadithi àti parí ẹ̀ faman tamatta'a bil umrati ila al hajj eléyìí ó dúró fún gbogbo ẹni ó bá lẹ̀ hajj pọ̀ mọ́kínni umra òun ló fà á tí ibnu umaru fi ní tamatta'a bil umrati ila al anabi ṣe hajj pẹ̀lú umra lọ́dún kan náà gbogbo ẹni ó bá ti ṣe hajj àti umra pọ̀ lọ́dún kan náà òun lè fi ní irinu alukur'ani kọ́lọ́wọ́ pé fàmà ní kòtara náà ẹni ó bá ṣe tìrọ́nù yàtọ̀ fẹ́ ni ó bá ṣe tàmátó fàmà ń tàmátáà bil umrati ila alhajj okó kíni sínú okó hajj tàmátó ó sì hajj tìrọ́nù ẹnu èyí tí ò ní kó nu ni wọ́n bá ní òun lè ibùnà bá ṣiṣàlàyé sí i okay ni so kò sí eh, kọ̀tàkùrà wọn eh, kí ni ìbéèrè kejì. Eh, àlálílá gẹ́gẹ́ bó ti hàn nù hadith yìí èèyàn gbọ́dọ̀ lálàá kó fi ṣe tẹ̀sírí ọ̀nà ṣẹ̀ríà kó fi ṣòfin pé mo ti lálàá pé ẹgbà àwẹ̀ báyìí àbí alálàá pé ẹ̀yàn náà fi là báyìí èyí ń kò gbọ́dọ̀ wáyé kò sì jọ ń ta kanú àdìsí yìí o torí bá a fún béèrè ṣe wí kọjọ́ra wọn àmọ́ ní tí wọ́n là nẹ́bì ní àṣẹ táwọn kan wá fẹ́ dàrú mọ́ yàn lọ́kàn á kọ́lọ̀ wá kó tutù ẹ̀mí yàn lójú oorun pé bẹ́ẹ̀ náà ni ó ṣe é májèwọ́n fi làákà yìí da ọ̀rọ̀ rúmọ́ lójú wọn ò gbófin tuntun wá o kò sínú ẹ̀rí ṣẹ̀rí àpéyàn ọ̀làlà àlá ni ọmọ wa fi mú un òfin àmàdìsí ànábì ní Ibn Abbas ká àwọn kan wá fẹ́ dàrú òun ni ọlọ́run wá ní kí bìsàrọ̀ wá fún èyí wọn ò burú ń fi rin ilẹ̀ pé májẹ̀ wọn dọ̀ ọlọ́kàn rú àmọ́ pé àwa amófin tuntun òfin tuntun kan wá tí ò sí nù Kùránì àti súnà kẹ́yìn ọ̀pọ̀jú oorun lòún ti rí àà kí sì ni ìdí kan náà ni. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò sí wàhálà yìí mọ́ lẹ́yìn ànábì. Wahayi ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ọ parí pẹ̀lú gíní pẹ̀lú anábọ̀ Muhammad sọ̀sọ̀ mùsùlùmí tí ọba gbà báwọn èsè mùsùlùmí náà mùsùlùmí tí ọba gbà pa anábì nìgbẹ̀yìn àwọn anábì ọlọ́run òun làwọn kan tí wọ́n ń pẹ́ nìkan màdí ni anábì ni lọ́jọ́ gbogbo ayé ó dìkírí àpéwọn èsè mùsùlùmí ẹ̀yin ọba tún là anábì kan wáyé revelation tún wá ń bẹ́ nìkan lẹ́yìn tá ànábì ò sí mọ́ kìí ṣe mùsùlùmí o nínú ìmánì mùsùlùmí ni ká gbà pé khatamal anbiya lànàbọ̀ muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ ni ò ṣe jẹ́ ọ wọlé kéèyàn pé òun lálàá ẹsẹ̀ nǹkan báyìí inú ẹ̀sìn tí ò sí nú alukur'ani àbí kíni àbí sunna ànábì muhammad sallallahu alaihi mo jọrọ àwọn ilé ìwà wọ́n ní jẹ́ ọjọ́ kan bẹ pàtó tí a lè ṣe ọmọra àbí ti hajj náà ní tọ́jà sí náà ní àwọn oṣù kan pàtó tí ó yá sí àgbọ̀dọ̀ sí wọ́n kí ẹ̀lọ́n lọ. pé bóyá nìyí pẹ́ àti sọmọ́rọ̀ lẹ́ẹ̀kan pé kò àmọ́ múra nú àwẹ̀ ó ṣe kínni ó ní láàdá ànábì ló wí bẹ́ẹ̀ ó ní láàdá ju múra tí èsè nú àwẹ̀ lọ. kọ́dọ̀ wa nù hadith kan pé ànábì ní ka hajjatin ma'i múra inú àwẹ̀ ànábì ló ṣe déédéé bí ìgbà téèyàn bá òun ṣe hajj ànábì wí bẹ́ẹ̀ fún ẹnìkan nínú àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi tí ò láǹfààní àti bá ànábì lọ hajj ànábì wa sọ fún un pé tó dìgbà Ramadan o lọ́ọ́ ṣe kínni lọ sí umra fa innaha ka hajjatin ma'i lọ́jà àwọn àfọ mo pé ah, bẹ́ẹ̀ yẹn ọba ṣe umra kó ṣe umra nú àwẹ̀ ó ní kíni ó ní láadáa ju ìgbà mi lọ àmọ́ kọ̀ wá jọ yìí tá a wá ń gúrí lónìí tó yìí pé kọ̀ wá sí àsìkò kọ́dọ̀ ti fẹ́ di pé sọ̀fẹ́ lọ umra bẹ́ẹ̀ yẹn bá lòun lọ umra lásìkò yìí ẹlòmíì fẹ́ lè pé kọ̀mọ́ntì ń ṣe ni ṣe irú àsìkò yìí wọ́n lọ umra òun ní ọjà fi kún pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam umra mẹ́rin la nabi ṣe kó tó ṣe hajj kọsọ kan tá nabi ṣe nù ramadana mbẹ umra mélòó mẹ́rin la nabi ṣe kó tó wá ṣe hajj anabi ò ṣe umra ẹyọ kan nínú kíni nínú ramadana tí hàn wá pé àti ramadana nìkan kí oṣù umra bí àwọn èèyàn ti fẹ́ sọ ọ́ di lónìí ó ní ládá púpọ̀ lóòótọ́ àmọ́ ẹ mọ̀jà wa torí yóò ká wa gbàgbé súnà nẹ́bí pé sọlọ sọlọ tọ́dún èyí po ni bẹ́ẹ̀ yẹn bá láǹfààní kò sí umrah wallahu alam ẹ fáwọn obìnrin náà láàyè. obìnrin tó bá ní béèrè. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi. Àwọn kan sọ pé tí obìnrin bá ń ṣe idol ní hajj pé kò ní hajj mọ́. Ìyẹn first question. Second question is that ẹ àwọn kan wà tó ṣe pé tán bá lọ sí àjọ máa lé pin tán máa ṣàṣe gbogbo nǹkan tí ò wọ mi mọ̀ bóyá ó wà àjọ bóyá kò wà àjọ àwọn kan máa ń gé kan náà wọ́n wá sọ ní program kan tí mo attend pé tí obìnrin bá ń ṣe torí tí obìnrin bá lẹ èékánná lọ sí àgbékò míì ẹni tẹ́ jẹ́ bá wa sọ. So. الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé bóbìnrin bá ṣe háìbọ̀ nù hajj kò ní hajj ọ̀rọ̀kọ̀rọ̀ ni ọ̀rọ̀kọ̀rọ̀ gbáà ni pẹ̀lú ìyá ńlá wa aisha radiyallahu anha ó ṣe háìbọ̀ nínú hajj tọ́ba nabuwa muhammad sallallahu alayhi wa sallam tọ́ba ṣe ẹ̀dá kan tí èèyàn bá mọ̀ kọ́ mọ́ máa ṣe àwọn èèyàn lọ́nà o. kóbìnrin ó ṣe háídọ̀ kìí sárùn kóbìnrin ó ṣe háídọ̀ kìí ṣe ebú sábà wá pé ńlọ́ba hajj rẹ̀ jẹ́ òun la wí ni ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha ó ṣe háídọ̀ ńgbà tó wà ní hajj nípa báyìí háídọ̀ ní nǹkan kan ṣe hajj àbí títún hajj ṣe ẹnu bó ti hajj tó dé bẹ́ẹ̀ náà hajj. bóbìnrin ti mọ̀ pé bóun bá ń ṣe háìdọ̀ lọ́wọ́ òun ò ní wá jòkó mọ́sálásí kò ní kírun kò ní gbàwẹ̀ bẹ́ẹ̀ náà ló débi hajj náà nípa báyìí bóbìnrin bá wá ń ṣe bó bá ń ṣe háìdọ̀ gbogbo tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú mọ́sálásí obìnrin ọmọ ṣe bí wọ́n bá ń lọ àràfá kó tẹ̀lé wọn lọ ibo tún ni bí wọ́n bá ń lọ mùsálífà kó lọ bí wọ́n bá ń ṣe jámọ́ra tí wọ́n jókòó ní mìíràn kóbìnrin ti ń ṣe háìdọ̀ lọ́wọ́ lọ àmọ́ nǹkan kan ni ó ṣe ni pé àtọ̀wáfú bilbayt gẹ́gẹ́ bá a ti mọ̀ pé kò ní wá harami kó ń fẹ́ wá kírun náà ni ò ní jó lè ní àǹfààní àti ìṣètàwáfù ilé ọlọ́run yóò wá titi títí ẹ̀jẹ̀ ni ó fi dá bẹ́jẹ̀ ìbá wá dá yóò san tàwáfù tiẹ̀ wá ṣe sáàyò láàrin sọ̀fà àti ìdájọ́ kan tọ́kàn wà ń bi eléyìí ni pé gẹ́gẹ́ bí n ta kà lónìí obìnrin tí ó ti dà níyàn pé tàmọ́tùn yìí lòun fẹ́ ṣe obìnrin tó dà níyàn kínni àti sọ pé tàmọ́tùn ni pé ń mọ́rọ́ ṣáájú kí hajj ò tó dé nǹkan kan lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ kóbìnrin ọ láǹfààní tàmọ́tùn tí ó sọ hajj rẹ̀ di kìrọ́ọ̀n òun ni kóbìnrin tí ó rí nǹkan oṣù rẹ̀ ní tẹ́lẹ̀ tọwọ́ mọ́ká. Ọwọ maka ní bóyá bí ọjọ karùn-ún kẹfà yóò sì ṣe háìdọ̀ yìí fún ọjọ márùn-ún àbọ́jọ́ èyí tí ń túmọ̀ pé kò ní tí ìparí háìdọ̀ tọjọ fi di yọ tẹ̀lé wọn lọ àràfà láì tí ì láì tí ì ṣe tọ̀wáàfù tiẹ̀ ti lé dẹ̀yìn àràfà èyí ń tàmọ́tò ti di ó ti di kẹrọ́nù yọ pẹ̀rẹ̀ ha gbẹ̀yàn pa àmàníyàn kẹrọ́nù ni ó ti dà kó tó lọ àràfà ẹnu yàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù àìbọ̀ ba iṣẹ́ hajj obìnrin jẹ́ o náà lọ́wọ́ àdá. gbogbo ntóbìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe kó tó lọ hajj ó pé hajj ni ó ti wá máa lọ ṣe níbi tó lọ ju gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wá yín lọ obìnrin mùsùlùmí máa gbó máa tó èékánná àbí kílódé kílódé èékánná mi èékánná ilé èékánná gbogbo eléyìí kọ́dọ̀ ọmọlúàbí kọ̀yẹ́ kọ́ máa ṣe é à ń bẹ̀ lé ọmọbìnrin mùsùlùmí gbẹ̀ntìrọ̀ àdáwò báyìí bá ń bẹ fún ọlọ́run owó fún bẹ́ẹ̀ kọ̀dá rárá kọ́dọ̀ ọmọlúàbí sẹ́ kọ̀yẹ́ ká máa bárò ẹ̀ lọ́wọ́ ẹ̀ nígbà tí yẹn ṣe ẹranko adìjà tí ọmọ fèé kánájà tá a máa wá lẹ́ẹ̀ àbí ẹlòmíì náà ìkànnà tara ẹ tiẹ̀ náà ni ọ wà dá sí ni ọ máa gùn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni ara fífúra ara níta fi ma mùsùlùmí ní mùsùlùmí dáadáa òní ká máa gé ìkànnà ká gẹrun gbogbo ntọ́ yẹ ká ṣe mọ́tótó nípa báyìí eléyìí sọ̀rọ̀ hajj nìkan o àrọ gbogbo obìnrin mùsùlùmí gbogbo orú wà pálapàla báyìí kọ́ pàátì kó tó lọ hajj àti bọ́bá wà ní hajj àti bọ́bá dena hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi